أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر ترتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين فأعددنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاء جاءنا نبي فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير فأسروا قولهم أو اجهروا به إنه عليم بما تكتمون ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فارسوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يغصب بكم الأرض فإذا هي تمور أم أمنتم من السماء أن يمسل عليكم حافظا فتعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غروب أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشاكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة وجلت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين هناك مثل هذا الميكروفون مع الأخ أبي عائشة أمته كل من يعلم يعرف رقمه يتصل به ويأتي بمكتوب ساعة يكون مع أبي الجنة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته التسليم ولهم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم باركي ارشدني وانصرا لن لا يرد الله سبحانه وتعالى لك يسلم ونعم يوري انفاني نعمة الحياة àǹfààní ìjẹ̀ni káwà ní ìta àwọ̀ ilé rẹ̀ àti fún ọlọ́run ọba náà. ó dára lójú sáká pé ń bẹ nínú àwọn èèyàn kò jẹ́ wípé bá a ti jọ wà yìí náà ni àwọn náà wà nígbà tí a ń parí tọ̀síò júzù àmìnábà ní ọdún tó kọjá. wàlẹ́ mi yẹ kú nínú àṣeyà ba'da dhalika illa al-amwat àwọn òsì nínú àwọn tí wọ́n wà láyé àtúntò tá a wà yẹ òkú ni wọ́n wọ́n ti di òkú níbi wọ́n sì yí kàmá jẹ́ àṣìkàdé kéèkà bí ìbáàdà ìsàlà bóò lẹ́sìn ṣe pẹ̀lú ìjọsìn ọdún kan táwa ìṣe táwọn ọ̀ṣẹ́. alladhina yarbahuna fi hayatihim àwọn tó jẹ́ pé àwọn ọmọ ń jèrè níbi wíwà láyé wọn wíwà láyé wọn èrè ló jẹ́ fún wọn àwọn sì tó nílé báwọn wà láyé yẹ bó ṣe wà nù àdé wípé ọmọ ìyá méjì kan wọn wà láyé ìkan ń sin lọ́wọ́n ọba ju kejì rẹ̀ lọ èyí tí ń sin lọ́wọ́n ọba jù yìí ó wá kú èyí tí ó jẹ́ èkejì yìí kò wá kú lẹ́yìn rẹ̀ bó ṣe wá kú yìí wọ́n ti léèrè wípé ẹni tí ó kú lẹ́yìn rẹ̀ yìí òun lu ọdún kan lẹ́yìn ìgbà náà tó tó pé òun ṣaláìsí wọn á di pé a ẹni tó kú ló tó lọ́dún kan ẹ̀rùn fún àwọn ọ̀sán náà tó dáa ju alákọ̀ọ́kọ́ lọ. ọ̀kí ìlàlẹ̀ ọ̀sí ìrìlá rẹ̀ sọ̀rọ̀ àrẹ̀ sọ́lá ó lè ṣe wá jẹ́ eléyìí tó ń sin ọlọ́run ju eléyìí lọ náà tó ìfà ìbára ti sànà tó kú tí lè fọdún kan ṣe lọ́dọ̀ ọlọ́run ọdún kan òbí ọdún kan kódà ọjọ́ kan kò sí sí ìrìn fìṣe lọ́dọ̀ ọlọ́run òfin tí ọjọ́ kan ò lè fi fún yàn lẹ́yìn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba láti wá sọ ẹni tó ní odidi ọdún kan láti sin lọ́run. tó àwọn tí wọ́n ti kú àwọn bí wọ́n ti gbọ́n tó wọ́n ti jẹrà yẹn lára bí wọ́n ṣe lọ́lá tó ọ̀sìn mọ́ bí wọ́n ti tòṣì tó egun náà ti kó wúwo yìí ó ti kéré bọ́ nínú kòtò bó ti lè wù wọ́n wà láyé bó ti lè wù wọ́n tó ká sọ pé à ah, iṣẹ́ olórí ń bẹ lára wọn à ah, wọ́n ti ṣe olórí wọ́n ti gbà gbà léṣù àrà àyà àti láyé sọ̀rọ̀ tó tóbi fáwa àwọn ìgbàgbà òṣèlú orí tó tóbi ni fún àwa wípé àwa wà láyé yóò wà láyé wa ní sí orin ńlá ni. ara tá a mọ̀ pé orin ni pé ẹlòmíì wà nù wa ní ayé ìyàtọ̀ tó lọ tó bá ilé kàmájà kẹsàdé ni sí ìtọ́sí Islam عمرو بن العاص رضي الله عنه أخبره مسلم عمرو بن العاص مرض على ثلاث طبقات ìpele mẹ́ta ìtẹ̀lé mẹ́ta ni mo ti dé yìí. kúndùnì ọ̀sẹ̀ àwọn obìnrin wákàtí láti ọ̀sẹ̀ kan nàbí mi sọ̀rọ̀ lọ́wọ́ àyè ọ̀rẹ́ ní àti ẹ̀yẹ ẹ̀sìn mo kórìíra jù láyé ànábì Muhammad sọ̀rọ̀ àyè. ìfẹ́ rí wọ̀lọ́wọ́ tá a máa ti tẹ́ nínú hu tí fi ha ẹ mọ gbọ́ bí nígbà tí imáni bá wọ ara èèyàn ẹgbọ́ ọ̀rọ̀ ẹgbọ́ amúrò bí nà áàsì ń sọ̀rọ̀ yìí ìgbà tó wà lórí bẹ́ẹ̀dì pé ó fún yàn kí san ẹ̀fọn gidi ni ẹ̀kún gidi fọmọ rẹ tó ń sọ fún abdullahi bin amúrò bí nà áàsì à ṣé bá nàbí ti tọrọ àforíjì fún yín ṣé náà ti sọ wí pé ọ̀rọ̀ yóò jà sí dáadáa ẹ mú àlùjẹ́nà ní ní a ah, kọ̀dì màrọ́tù aláṣàlá ti tọ́mọ fọ́n ọ̀nà mẹ́ta ni mo ti gbà kọjá kùntùfì wọ́pìn ṣùgbọ́n mo ti mo fẹ́ kẹ́ ṣọ́ nínú àhàdí yìí ọ̀rọ̀ ẹni tó bá tí ọ̀rọ̀ bá ti yé bí i ṣe máa ń sọ̀rọ̀ òun fẹ́ ka gbọ́n bẹ̀. ẹ máa gbọ́ ìbára. káàna nàbí yóò sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sọ́lá mi abúgbọ́ bí náà ti ilẹ̀ ìyá òun kó ìrà ni. wọn ló tàmà tán sí mi nù ń bá yẹn ní lápàtà ìgbà pa ni. ẹ obi tí ló di yàn dé láyé ló fi kó ìrà náà dìbò bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wọ̀lọ́wọ́ tàbí lẹ́nu lápapàpàpà ilẹ̀ lẹ́kẹ̀ ó ní wọ̀kún tó fi wọ́pẹ̀ tó ma ó ní wọ̀lọ́wọ́ mú tó fi dáẹ̀ tí bá lọ kú lásìkò lónìí nàdàkọ́tù náà ẹjọ́ bá mi ọ̀dà láàrin nàdàkọ́tù náà kẹwàá mọ́ lọ́wọ́ ó ní wọ́n ata adìkọlọ́lọ́wọ́ fi yá ẹ̀kọ́lùbí islam tí tọ́lọ́wọ́ fi fi islam tọ́kàn فجئت النبي صلى الله عليه وسلم وجدوا النبي صلى الله عليه وسلم يا رسول الله جئت اسلم من غير بعد انا جئت ابو بي انا بي ما كان يقول يوم صلى الله عليه وسلم وكان بي ولجاه في اثر صحيح من حثر قابل آه، الاحباب قل النبي صلى الله عليه وسلم ان مما نجد في كتابنا أو نجده مكتوبا kábùl àhbàr ọkùnrin kan ní ó jẹ́ pé nínú àwọn ahlul kitabu ní kótó nípa nàbí kò sallallahu alaihi wasallam orí ànàbí àwọn kò gbà ànàbí kò tọ́wọ́ gba islam ìlà mọ̀kọ́dọ̀rọ̀ tàbíì a tàbíì من كبار التابعين لأنه أدرك النبي صلى الله عليه وسلم ولكنه لم يسلم. كما أقرأ

more than one point seven billion èèyàn billion for one thousand years èèyàn ti èèyàn ti wáyé wọn lè làwọn tẹ̀lé tó yẹ kó lọ́pọ̀lọ́ jù wá lọ náà ni olóòrè rẹ̀ káwọn tẹ̀lé àyíká ó kàn gbọ́n jù wá lọ náà ni olóòrè rẹ̀ káwọn tẹ̀lé sallallahu alaihi wasallam one point billion èèyàn for one thousand four hundred years so gbogbo làákàyè ti wá wá láti tẹ̀sí ti gbé wá láti tẹ̀sí àwọn tí ò gbà rárá sí wọ́n gbà ìpé sínú lè mú wa gan àwọn náà nílà káyìn ta wọn èèyàn lálà wọn àwọn lọ́pọlọ wọ́n bá ti la nínú àwọn ti tàyìn tó bá ti la nínú ọgbẹ́ ààrẹ àwọ̀ hakùlù mi àrídájú bẹ́ẹ̀ni information tí wọ́n bí wáyé sọ́lọ́mà àyẹ̀sọ́lá kí lànà bí ìsọ́kàn àyẹ̀sọ́lá àtọ̀sọ́lá àlẹ́ yìí sọ́lá àtọ̀sọ́lá so àwọn èèyàn báyìí wá wá alẹ́ lọ́sọ̀rọ̀ amúlùmí àásùnmí ọ̀kúfì àrọ̀tù nínú ọ̀rọ̀ káàbùlù àhbà ó ní nàìjíríhù maktuban à nínú táwà ti kà nínú ìwé wa à kàfẹ́ gbà pa nàìjíríhù ibi tó ti wáyé náà ní pọ́blẹ́mù wa ilé káwọn náà wò ó pọ̀ nínú orí islam táwọn ni àárí òdodo báyìí ní àbọ̀tí tó ti wáyé à àwọn òdì ẹni yẹpẹrẹ náà bá gbà ẹ padà dé ẹni yẹpẹrẹ ní tẹ́ bá gbà ọ̀lẹ́dì kọlọ̀kọ̀ sọ̀nà òsì tó dodo tí wá fún yàn kọrí láyé fún yàn jẹlí ẹgbẹrẹ alhaku mansuru abada tètè mọ àgbẹ̀lí lẹ́bi tàmásàkà bẹ̀rẹ̀ hàkù ẹni tí ó jẹ́ nǹkan kan tó yẹ pé kódà nígbà tí òdodo sí ti yìí ibi òdodo ló ṣàdúró sí ìṣòro rẹ̀ kò sí ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ tọ́kàn ẹ̀kọ́ mọ̀ ẹ̀kọ́ yàwó alhaku mansuru abada torí pé ẹ̀mí ọmọ ènìyàn gan tí gbogbo èèyàn ṣàbòsí láyé ẹnìkan kan yóò kàn wá náà ní tìǹbọ̀ pé ah, àbòsí ìdílé ọlọ́run a máa jẹ́ nǹkan tó kéré àdélẹ́wò pé tu, fèmí fi àhàlà fi háyà bẹ́ẹ̀rì pé lásìkò náà ẹ mọ̀ wò pé sásìkò yóò change táwọn èèyàn mọ̀ kó dodo là ń tọ̀ kódà ìgbéraga ó tún bu àwọn èèyàn kan tí wọ́n sọ pé ah it's a test of time. Time with tell is a good proverb. Time with tell. No worry. Ẹ eh, kí ló dé tó fi jẹ́ good proverb? Ọlọ́run sọ ní sọ́rọ́ tó múlí sáfẹ́ báyìí. Mada qala Allah azza wa jalla. Qala. فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا. فلما رأوه زلفة خفيت وجوه الذين كفروا فقيل هذا الذي كنتم به تدعون نعم. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا نعم. فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح لا قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا يواني باي أي كيف أرأيتم إن أهلكني الله ẹwù tó bá ti jẹ́ pé tá à ń sọ yìí ọlọ́run ọba kádàrà pé àwọn ò padà parẹ́ àwòrán tí máa ná àbí tó ti fún wa ní wípé àti ìpadà díẹ̀ ń tọ́lọ̀ lọ́wọ́ agbára yóò ká wa ọmọ ìdí èrò ìta fi nàní àbí ẹnì kankan wà tó sáré òfin ìfẹ́ sórí èrò mo rí kan tí ń sọ̀rọ̀ Islam ó ń Islam náà Islam mo rí ẹni tí Islam ẹni náà sọ pé ah islam kì í ṣe ojú ọ̀nà wá sí irú rẹ̀ èébú láyé tí òbú islam kà kò sí ọ̀nà tí èèyàn máa ń gbà bú nǹkan tí òbú islam ó ní à ní wọ́n ń sọ̀rọ̀ kan wá ní ó dáa ní tí wọ́n ń sọ yìí ó ní ẹni tí ó bá nírú ẹ̀sìn tàwọn òkè ẹni tó nírú ẹ̀sìn tiẹ̀ ok ẹ̀sìn rẹ̀ yẹn kí ni kọ̀ọ̀nù òǹgbóná kọ́ sí kí lẹ fi àgírí tán bá bí ní ìsìn pé ẹ ní èṣù kìí jẹyọ alálùbọ̀tì kò bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹ ní èṣù kìí jẹyọ tán bá bí ní pé kílẹ̀ rí ẹ kílẹ̀ sọ tẹ́ ẹ ní èṣù gàgán kí n tẹ́ ilé rí yẹn ní kẹ́ rí àwọn àtẹ̀jú èṣù a sọ pé àwọn àtẹ̀jú ẹ̀ ti bọ́rọ̀ ọ̀tí ẹlẹ́gbàgbọ́ tó bá ní a ah, èṣù jẹyọ ètò ìjẹyọ fẹ́ sọ ètò rẹ̀ rí ẹ̀ ní ìdájọ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ wà náà ẹ̀jọ̀ àdúgbò rẹ̀ lórí. àsàfírò àwọ̀lì nígbà ẹ̀ka àsàfírò àwọ̀lì nígbà ẹ̀ka ń sọ ní wípé ewé ní kálukú kan sọ pé ọmọ àlékún léjọ fún ọmọ àní yíyan léjà tẹ ọmọ àní kìíní kan lẹ́ni tún lẹ́ẹ̀kan. ebi ìgbà bẹ́ẹ̀ ni ìgbà wá sí ilẹ̀ mi ẹ sì sọ sì sọ́dọ̀ fún láàrin ara yín àìjókòó lórí odó yín máa máa máa jókòó lórí irú ẹ̀ ọlọ́run ọba sọ wípé àsàfíìrù àwàlì àsàfíìrù àwàlì ọ̀nì àwọn àhesọ ọ̀rọ̀ tó fi di ẹ̀rù ẹ̀rù bíbà lọ́kàn àwọn yẹn kò sí ẹni tí òfin ìsìláàmù fọ ìkànnà ẹ̀ mọ́ tí ò sẹ́kù lọ́kàn yẹn àìdí ìkànnà nulẹ̀ o. àìjókòó láàrin ọ̀nà ẹ̀kọ́ ni o tí ń tẹ́ súnmọ́ ìyá nígbà àwọn ògbọ́dọ̀ lọ́nà mi yàtọ̀ sí àlá àgbọ́dọ̀ ní nǹkan mi ti ń dẹ́rù bàá lọ́kàn àti àlá bí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ọkọ̀ lè kó tó wá bẹ́ẹ̀ ìyá rẹ̀ gbọ́dọ̀ rìn òwò láàrin ọlọ́run ni haza Qur'an àròbí yìí mú bí jẹ́rìí wẹ́n tí lárúbáwá tó gbọ́ lárúbáwá fún ara rẹ̀ sọ tó gbọ́ fún ara rẹ̀ sọ ah, ilé ìkọjá táwa ní sọ. Wọ́n lọ́wọ́ ìgbà tá a gbọ́ ẹlẹ́jọ́kọ̀ ẹlẹ́jọ́kọ̀ ẹlẹ́jọ́kọ̀ Ibrahim ẹlẹ́jọ́kọ̀ ní tí gbogbo wọn máa ń sọ ní wípé a ìyìn òní gbọ́n bí mo ti gbẹ́ ẹnìkan ní kọ́ àyẹ̀wò bàtà ẹnìkan ní kọ́ ọlọ́ni lìsáàmù lẹ́bi ìdúná لسان الذي يلحدون إليه أعجمي لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين eléyìí tẹ́yìn sọ yìí ìdúnà eléyìí àgbékalẹ̀ nígbà tí jọ pé ẹ̀sẹ̀ gbélé àjàmí ìmáná bọ́ọ̀fẹ̀lẹ̀ akílí wẹ́lfàṣọ́hà ẹ̀ẹ̀mí tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ ìkàlẹ̀ gan tó yàtọ̀ wàhálà àlìsáàrì àrùbí yìí yìí ẹgbẹ́ ìtawàsọ ẹgbẹ́ sọ̀rọ̀ níbo míì ọlọ́run bọ́ sọ fún ọ yìí pé wàlẹ́ بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا إله إلا الله من سورة البقرة اللهم الذي كيف قال مما نزلنا على عبدنا وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ولعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا tó bá jẹ́ pé gbogbo ń tàà sọ fún ànábì tó náà ló sí ẹ̀tọ́ láàrin gbogbo yín o tí kò ráyè bá ilé sọ fún ànábì sallallahu alaihi wasallam kò ní bí òṣìṣẹ́ ọlọ́run. in kuntum fi raybin mimma nazzalna ala abdina nǹkan nǹkan kan máa ń bẹ lọ́kàn yín ń jẹ sí mùsùlùmí wà látọ̀dọ̀ lọ fa lè tó sí mi. wọ́n ti lu ṣùgbọ́n sọ́ọ̀dì kan ẹ wá mú ẹlòmíì wá. ọ̀gbìn ọ̀dọ̀ pé mo wà ní class ẹgbẹ́ ìtọ́sí ọ̀dọ̀ pé mo wà ní class. وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ẹ wá pe àwọn tí ó jẹ́rìí fún yín pé lóòótọ́ ọ ìtẹ́yìn náà sọ èyí ṣe déédéé bọ́lá wọn bá ní balẹ̀. nǹkan tó ń فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. فإن لم تفعلوا tẹ bá gbìyànjú láti ṣe rẹ̀ wálá ń tẹ́fà ẹ̀lù ọlọ́rin ẹ̀dẹ́ rí pàtàkùn náà rọ̀ lẹ́sí ọkọ̀ olùhànà sí ọ̀sẹ̀yà ẹ̀ ìbẹ̀rù náà tó jẹ́ pé ikú wọn fi kó ìlú ṣe ọ́ìlì ààrẹ àwọn ìlú máa ń pẹ́ kó jó tán kí tó lè jọ ìlú rẹ̀ àná sí ọ̀sẹ̀yà òkúta àti èèyàn yóò jẹ́ tó kó iná jẹ́ ọ̀gbọ̀dọ̀ àwọn wẹ̀ kọ́ọ̀lá káàbù رضي الله عنه قال كنا نجده مكتوبا أجبه من ثم تقال وفي محمد رسول الله أجلس من ثم طمنه وثورة ونفي سورة من ذنب سجده محمد wọ́n sì ń kà nínú ìwé wọn ìsìdánù ìgbé. ànábì dé kákàtó ní àgbọ̀dọ̀ kàyé tá a bá ta a ti gbà ọlọ́run sọ ọ́nà sọ́rọ́ tó bá kọ́rọ̀. وكانوا من قبل ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم لما جاءهم ما عرفوا مثل نفس الآية نفس الآية وتوصل بهم وكنا نوصل ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين لما جاءهم كتاب مصدق كتاب من عند الله مصدق لما معهم إذا كثيرا سبحانه وتعالى ومصدق لما معهم àwọn náà ní tíra kàtẹ́lẹ̀ mọ̀fọ́dìbò eléyìí wà sọ fún wa pé tó wà ní tíra ti wáyé tó wà ní tíra wáyé á oṣù dédé tó gbé wáyé lọ sọ á oṣù dédé ọlọ́run ti sànábì ní nàbí ìpòlù yìí olùkàdì نعم الذين يتبعون الرسول النبي الذي يجدونه مكتوبا عندهم في التوراة لا إله إلا الله nínú tọ́lọ̀ tó ti sọ fún ọ sáájú ní pé nígbà tánà bí yóò bá wáyé kò ní lè kọ kò ní lè ka ẹ lọ kọ kalẹ̀ èmi ò báyìí mi ò dẹ̀ bùkátà láti mọ̀ <laughs> ṣùgbọ́n mo lè sọ yọrọ tó wà mẹ́ àbí tí wọ́n ti yọ bó pẹ̀lú Qur'an yẹn alimami Malik rahimahullah ọmọ rẹ̀ kò mọ sọ̀rọ̀ láìlẹ́rì alimami Malik rahimahullah ẹnì kan wá bá pé káwọn máa ṣe ìfàǹfà jìdáàl sí amúlì bíi oní ìzàbìlà ṣáàkìn nísì lọ́bẹ̀ tó bá ń dáwùtò ní tiẹ̀ lásù aláṣáàkìn fìdí èmi ò dáwùtò tí mo ń mo àṣọ àṣọ lórí ìgbà tí ó dájú wọ́n zàhábì ìlà ṣáàkì ní síkà ẹni tó bá ń dá òtò ní ìtì ẹ̀mí wọ́n lè bá ṣe ìrìn dáwọ́ ó wá ní wọ́n sọ̀rọ̀ kan tí wọ́n ní wọ́n lọ fàtọ́ ọgbọ́n jọra ní ó ní ó fẹ́ lọ ní kẹsọ́rọ́ ti ṣe rọ́ọ̀lù pẹ̀lú àtàwọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ fún Musa nínú àwọn òwe dáwà wọ́n lánàá bí wàá rí ànábì wàá ní wàlláhi làwọn káà na Musa hayyan tí Musa bá wà láyé ni mọ́ yẹ̀sá àhú ilá yẹ̀ tẹ̀bí à kò ní kan tó ń ka yìí kùrá nìkan sọ̀kalẹ̀ ní ilé nìkan rárá o rárá o rárá o anybody tó bá gbé ọmọ wa kó ọmọ rẹ̀ wà pẹ̀lú rẹ̀ ẹ gbé anybody tó bá ti gbé ọmọ wa tẹ́ẹ̀bá tó bá gbé wọn wá ẹ gbé dání wáyé Abdurrahman ẹ lọ jókòó jẹ́ fóònù rẹ̀ pè fún wọn ẹgbà kọ́ọ̀lù tí wọ́n lè wá ìta tí wọ́n ti kọ́ọ̀lù yóò rìn yóò kọ́ second line ẹ wà píkẹ̀ títẹ̀ ní òfin sọ̀rọ̀ ẹ ti kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àbúmọ̀ àti ìbọ̀lá ilé ìlẹ́wà fi kọ̀ Thank you. fún lélẹ̀ ìgbé ń dẹnu tíra ọ ìpè ànábì muhammadu rasulullah wọ̀kọ́lá káàbù ahmad káàbù sọ ìpè muhammadu rasulullah níta bá nu tíra wa ẹni láfàlùfùn wàlá rọlíìzùn wàlá ماذا لا فض ولا غليظ من حفظه sáré tó hàn lásọ̀gbọ́n wàlá gbàlejò kìí ṣe tí ọ̀rọ̀ rẹ̀ ó lè wàlá gbàlejò ọkàn rẹ̀ náà nílé wàlá tó fáàkù sí àtúwà ìṣe tí mo pariwo lọ́jà ìyá àkú wọ̀yá ọ̀sẹ̀ ẹni tí mo mójú kò lè kàn wọ̀yá ọ̀sẹ̀ tí sì máa ẹni tí mo pa nǹkan rí fáwọn èèyàn èsì ìsàmójú nìkan wàlá ibi yìí ń sẹ́yìn àbí sẹ́yìn à òní jẹ́ pé abúlé táwọn yẹn bá ṣe ti wá abúlé ẹ̀ náà ní ṣùgbọ́n Muhammad rasulullah ọ̀nà ìwọ̀n rẹ̀ sọ̀rọ̀ tó ń ta fẹ́ yọ̀ bẹ̀rẹ̀ pé nígbà tí amúrú bí náà àti wá bá nàbí sọ̀rọ̀ wá ó ní kóńtù kẹfà rọ́tù aláàfẹ́ láti sọ̀rọ̀ kọ́ séjì mẹ́ta mi kọjá á mo kó ìrà nàbí ìgbà kan àmọ́ ní ìsìn fàádẹ́kọ̀ọ́ lọ́wọ́ fi fàjítù nàbí sallallahu alaihi wasallam wá bá nàbí mo ní jítù ìsìn mo fẹ́ gba ìsìláàmù fàmọ́dà nàbí alayhi salatu wassalam yadahu ila amr bin aas anábì bá náà wọ́n ti amr bin aas ó ní fún mọ̀ kọ́kọ́ tó yẹ kí fọ́kútù láàkín àṣìṣẹ́rì mo ní kọ́ndíṣà kí n tó gba ìsìláàmù màá fún ẹ ní kọ́ndíṣà anábì mo ń gba ọkùnrin kan wá bá nàbí Muhammad kẹ́gẹ́ bó ti wà ní Ahmad sai ba jari sababba ó wá bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ó ní òfẹ́ gba Islam anábíwá ni náà wọ́n ni lákín aṣẹ́rìtì mo ní condition wọ́n ní kí ni condition ọlọ́run ní pé èyí ní kejì wákàtí méjìlá wákàtí wákàtí tásán bá ìfìkí alákàrí alákàrí yóò kú ẹ̀rọ wáyé ilé sálàpàá ìdí mo tọ́ ya àwọn meditation rẹ̀ èèyàn fẹ́ Islam tó wá bá nàbí ó wá ní mo fẹ́ gba Islam o ṣùgbọ́n wákàtí méjì wákàtí méjì láàárín wọn wákàtí márùn èèyàn kan wá dé ẹni tó bá fi wákàtí kan lẹ̀ tí ò fi kí nìkan tó bá ní gba ilé ìtẹ́sìn bẹ́ẹ̀ kí kó kí wákàtí mẹ́rin ọlọ́run nígbà tó ní ìgbà tó in fact kó máa gbẹ̀rùn jù sílẹ̀ kó máa ṣe ìyàn ìyapa inú bẹ́ẹ̀ jọ̀jú tó lè jẹ́ mùsùlùmí tó máa fi kọ̀ kalẹ̀ àwọn gbàgbé mùsùlùmí ni tó bá yẹ kó ń kí ní fi kan lẹ̀ ń kí láì sọ wípé òun ò gbá lẹ́sìn o bọ̀dé yẹn bá ní a ah, ọ̀rọ̀ zúrì yé ni áfírì náà èyí fẹ́ mọ́ lọ lé ní ọ̀rẹ́ alẹ́ òkè ìṣá ìkọlọ̀ lè fọ́ lóru àmọ́ ká jíròrò ìpè ògbà pé kan láàájú dájú wá kí ìran kan wá ní sọlátù fájì òun ò kí ń tó òun ìfè rí lá. yìí ṣe pé kò kí torí wípé ojú ń ro àbí kí tó bá jẹ owó kan lóòyìn kí ń tó òun pé táwa ní kílì yìí mi ò gbà kó àlára ń bẹ tó ti pọ̀ jù fèmí èfè rí lásánlásán. náà ẹni wá bá nàbí sọ̀rọ̀ ẹ wá wo ìdájọ́ ẹni wá bá nàbí wá ní لكن الشرك النبي يعني بماذا بكني لا أصلي إلا صلاتين يوم يذكرني ما كنت معه إلا يسوع كان بيصلي عليه إلا ركوع إبادة النبي صلى الله عليه وسلم وبعد جوكم لا إله إلا الله صلى الله عليه وسلم بس جوكم يتعب كتير كم يتعب àwọn olùmọ̀ ní kì í ṣe pé méjì yòókù jọ̀ràn yẹn lórí yóò gbà tán ó sọ pé tó gbà yìí wá yí ọba ẹ̀ kò sí ẹni tó gbà á tí òde sọ pé mi ò ní kíkí ni tí báwọn kan lànàbì fún lówó hundred ìràkúnmí àbúrò zami ìdìfárí ó sì dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ sọ pé ya ọwọ́ mú asìlímù inna muhammadu yóò fi máa láwọlá ẹ̀kọ́ fún àpá bẹ́ẹ̀ bá lè gbà sáà ní sáà ń ṣẹ̀rí Muhammad yóò yúfì owó tó wọ́n mọ̀ fún yàn láyà kọ́ fòfà kọ́ ìbẹ̀rù ìlú káàníyàn owó kọ́ làwọn yóò fẹ̀sùgbà islam ta ní inú wọn ló wá gba islam gidi tí ò padà ná jù bẹ́ẹ̀ lọ́dún jọ̀nà ọlọ́pẹ́ ah! àtúnṣe kákan máa dùn sí bẹ́ẹ̀ ní kò túmọ̀ sí وقد تكلم بعض العلماء في الحديث so níbẹ̀ yẹn wọ́n lára ẹni sallallahu alaihi wasallam ó bá ti di okó mẹ́ta mọ́tẹ̀ ìpín mẹ́ta sallallahu alaihi wasallam so amúrú bí náà á ti yọ wọ́pọ̀ lọ́wọ́ ànábì òun náà tó sọ wọn ṣe láàkín àṣẹrì mo ní kọ́ndíṣàn tó tó gba ìgbàmù ọ́ọ́lá bí máa tẹ̀sítẹ̀rì kí ló fẹ́ fi ṣe kọ́ndíṣàn kọ́ọ́lá gbogbo tí mo ṣe sáájú islam yẹn àyè òfàrò yìí ṣé wọ́n borí lé mi àbí ilé kan sí ọ̀sẹ̀ ẹjọ́ gbogbo àwọn tá a bá ń ṣe wá sí ìjọba pay attention níbi ìròyìn lórí ọlọ́run ẹni tó tẹ̀sẹ̀ lè gba islam yàtọ̀ sẹ́ni tó ti wà ní islam ẹ̀yin ti níbẹ̀ ṣe ń ronú torí kọ́lọ́run ti fọ̀rọ̀ ní mímọ́ ẹ má ti fi ṣẹ́gun bá ṣẹ̀fẹ̀ gba islam bẹ́ẹ̀ o. tó bá serious kò serious wá serious kò kórí bú ẹ lọ èyí tó bẹ̀rẹ̀ bú ẹ ànábì máa ń rọ̀ gan sallallahu alaihi wasallam fún wọn pé ẹgbọ́n tọ́lọ̀ sọ fún ni la'allaka bākhi'un nafsaka 'alā āthārihim fala'allaka bākhi'un nafsaka 'alā āthārihim in lam yu'minū bihādhā al-ḥadīث asafā فلعلك باخع نفسك على آثارهم هي أنت تموت كمدا ìbànújẹ́ ni ó pa ọkú lórí àwọn èèyàn wọ̀nyí iná mi pinnu omi ha dàbí àbí ọ̀rọ̀ yìí ti dáwọ̀ lójú ojú wa rí pé ẹ jí abẹ́ bá gba àtàfà yóò mọ̀ bá wọn lójú pé ha wọn mú wàlúwà ìbẹ́ bá gba ẹ wọ̀ wọn. wàlúwà ló mú ànábì kàmájà fi Muslim ànábì ní sallallahu alaihi wasallam la yasma'u bi ahadun min hadhihi umma yahudiyyun wala nasrani ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار gbogbo ẹni tó bá wù sí ó bá lóun gba islam tó bá lóun gba islam tó gbọ́ mẹ́sẹ̀gì náà tí ò wá gba islam ó wá kú sórí nǹkan míì iná ni ó wọ̀ yẹ̀wùdí yìí wà lára sọ̀rọ̀ ó jẹ́ jíwà ló jẹ́ kristian kí ló tànà bí èsè sọ̀rọ̀ mọ́jú nígbà bí lọ́wọ́ àmìyàn bá ti wọ́n jí mú kristian. ọ̀pọ̀ ọdún kúrú hùwù dẹ́nu àwọn ọ̀nà sọ̀rọ̀ tẹ̀sẹ̀dù قل من ملة إبراهيم حنيفا وما كان من المشركين أولا جدا ولو ما عليه بارك الله فيك وقالوا كونوا هودا أو نصارى ولا نقطع ما في والجنة لكي يجيب الحجة أو كان على وقالت اليهود ليست النصارى شيء وقالت النصارى ọlọ́run ẹ̀ka ti wọ́n bá nàbí wọ́n ká sọ́mà ti rí wọ ni wọ́n bẹ̀rù papọ̀ pé eh, ah, eléyìí ó gba àwọn méjèèjì àwọn méjèèjì ó ṣe bí ẹyọ kan jù ẹ wo ìjà tó ṣẹlẹ̀ ní Palestine ẹ wo bí jù àti kírísẹ̀ fi ń tara wọn tó ẹ̀wọ̀n fi dàbí pé a ní pásítọ̀ kan ní Nàìjíríà ignorantly orùpọ̀rọ̀ Christian náà gbọ́n ni even a leading pastor in one of the churches in, in Nigeria in fact assume popular church in Nigeria assume pé àwọn làwọn pọ̀ jù àwọn làwọn ṣe kíní kan ní Nigeria ẹ̀ tásà rúbí wọn ẹ̀ tásà rúbí wọn kọ́ńtàrà rẹ̀ jẹ́ gbogbo àwọn tó ṣètò àkárò ní ọlọ́ba àwọn lẹ́sàn dáadáa ọlọ́run jẹ́ san owó tán ìlàyé ọ̀run sísáàb ọlọ́run jẹ́ sí jamaíyà ọlọ́run jẹ́ fún dájú bó ṣe wà lọ àwọn tó bá kù fún wọn ní nàfáì abẹ́lọ́n kọ́lọ́run tó bá wà tún wọn ṣe jù bẹ́ẹ̀ lọ á wọ́n jiyànjú fún islam àwọn ìlú tẹ́ lọ kí anton kàmátọ́kù lù ní tẹ́lẹ̀tì tẹ́yìn ò lè lọ àwọn mọ́sáàsì wà bẹ́ẹ̀ owó àwọn kan fi kọ́ mọ́sáàsì wà bẹ́ẹ̀ àwọn ìlú tó yẹ pé bọ́ọ̀sì nìkan lè bá máa bá ń tẹ̀lé ẹ̀fà mọ́sáàsì àwọn ọ̀rọ̀ àǹsáwùdí. ọlọ́run ni wọ́n ń tú àṣírí fún ànábì pé ọ̀kọ́ọ́lá ti lè wúrú ọ̀kọ́ọ́lá ti lè wúrú lẹ́sẹ̀ tí ń sọ̀rọ̀ àlàṣe yìí ọ̀kọ́ọ́lá ti ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ tí lè wúrú àlàṣe yìí bóun lè tún lè fi táà àwọn ṣe rí nínú àwọn àláwọn afá tó dàbí àwọn tó ti lọ mọ́ tó ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ṣe wà nínú Islam kéfà yakunu fi ma yuqalu lahu díì wọlé ìsàhíndà lọ́hì díì inna ad-dina 'inda Allah inna ad-dina 'inda Allah al-Islam tó bá rí bẹ́ẹ̀ nínú Islam ìgbà tó yẹ pé àti kéwù yanjú kéèyàn ó lè jíṣẹ́ ọlọ́run ní bó tí ó yẹ kóoru èèyàn kéwù yanjú tó wáyé pé irú rẹ̀ ti dínkù láyé wa bóun ní the first source ní ẹ̀ tí wọ́n mú information ó ti wà distorted first ibi tó yẹ ká ti mú information ń dùn mí pé à wàláhì làbí ààrí bíi pé ọlọ́mọ tẹ̀wọ́ ọlọ́mọ preserve islamic power wọ́n pé in tó kù ní pé táwa tá a jókòó yẹn wọ́n bínú àtẹ̀mí náà ìgbésí àwa láàṣọ islam tí àbùkù òfin ní wọbẹ̀ táwa yìí tá a ṣe tán ìpè sẹ́yìn yìí bá ti fi islam lẹ̀ tẹ́ ẹ̀ mójútó kò ní yóò bàjẹ́ o káwa ilé ká láwọn tí sọ nínú pé ah, gbogbo ayé ayé ìrìnkù àwọn èlèmí òfin máa ha ẹlòmí òfin ní sọǹkan mí tálẹ́ tí sọ pé lágbára ọlọ́run ti bá yín pa ẹ̀fẹ́ ò bá gbọ́ wí màbá yín pa tó tó ní ìlú asùnmọ̀ sọ pé à ah, ní tí wọ́n sọ rí ní tí wọ́n tú rí ní sábúlá tí wọ́n bá ti sọ ní rí ah, èmi ò bá yín ká agbára ọlọ́run èmi ò bá yín ipò náà ni a sún gbogbo wọn àà gbogbo fíkíù bẹ̀ èyàn bá yá kórùtù bí sọ́dá gbogbo fíkíù bẹ̀ láti bá yín kó jáde tàṣẹ tán táà ní jí láàárọ̀ la pé èdè ò lè wá gbọ́dọ̀ nínú rẹ̀ yẹ orí tẹ́yìn bá ń ṣiṣẹ́ ọlọ́run lọ́gọ́rọ̀ ọ̀gbà ọlọ́run yìí sábà lọ́gọ́rọ̀ ọ̀gbà ọlọ́run àmọ́ sáyẹn wò tẹwárí ní kí ni wọ́n ti fi yìí tọ́ ẹ́ pàwọ́ lọ́lọ́run dáadáa ni yóò ti bàjẹ́ síbẹ̀. ọlọ́run kò dáadáa wa wọ́kọ́ wọ́kálná bí i ẹ̀yẹ kùrú bí i bí i ààrùn náà lọ́kọ́lọ́ wa ẹ̀yẹ kùrú bí i ọkọ̀ bí wọ́kálná ilé. فإن يكفر بها هؤلاء فقد رتبنا بها قوما ليسوا بها بكافرين. إن يكفروا إن يكفروا بها haula tabari haula nínú kòránì bìmánà alìmọ̀ṣirikú ní maka àwọn ni ọlọ́run bá ń bá rí gẹ́bí kan náà fàṣẹ sọ ó kuru bìhá anábì mọ́ bá mi jẹ́ kuru bìhá haula báwọn lè bá láwọn ògbà ọkọ̀dé wa kálíná bìhá ọmọ àwọn kan wà láti tètè wọn kalẹ̀ lẹ́sùn àwọn náà wà ní àwọn ọlọ́run sọ̀rọ̀ inú yóò dùn ọlọ́run bá sọ ní sọ́rọ́ tó jùmọ̀ àbí tààrí ìpè jùmọ̀ nínú jùmọ̀ kí ló sọ wà á kọ̀ rí iná mi nù lọ́mọ yẹn ṣàpò. ayé àti wọn ti bọ̀

ìbáwọ̀ ọlọ́run ìmọ̀ ló jẹ́ fún yín wọ́lẹ́lẹ́ bá sáfì rọ̀súlẹ́mìíràn ìbáwọ̀ aláàlú àárín àwọn tí ò lè kọ tí ò lè kà àti ànábì jáde rẹ̀ yàtúlú aléhìn àyàtì wọ̀nyí gbogbo tó wá lè kọ tó gbóṣèlú gbogbo tó wà gbé ọpọlọ kalẹ̀ ànábì tó wá ní àwọn ìṣèbá àwọn ìfọwọ́sì jẹun yẹtu alẹ àyà ti ọdún yìí yóò ní ọjà tọmọ ẹyà rẹ bá ti ń dáwọ́ ní ọmọkùnrin náà náà yẹtu alẹ àyà ti ọdún yìí lẹ́yìn ó bá wọ tọ́ílẹ̀tì owó sì láfi kábà mẹ́rin tó kọ́ wa nílò sọlá yẹtu alẹ àyà ti ọdún yìí bí ìdọ̀tí bá wà lára sọ àná yìí wọlé sí. يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ونيما قوم انت يقول لك يقول لك يعلمهم الكتاب يقوم القرآن والحكمة ودور الله لا تمدين يتلو عليه وإن كانوا به وإن كانوا من قبل في ضلال مبين gbogbo tó ń kẹ máa ṣe kánàbí tó dé gbogbo tó ń kẹ sọlọ́mọ́ gbogbo tó ń kẹ tó dé ẹni tí ò lè kọ tí ò lè kà í ohun sì ní ìjọgbọ́n gbogbo tó ń kẹ máa ṣe kánàbí tó dé ìsìn náà wà ìrìn kàánú ní ọdúró lábẹ́ ìdọ́lá alẹ́ ní ọlọ́wọ́n ni ẹjú wà á kọrin. wà á kọrin nínú hùm lẹ́mọ̀ ẹ̀ lẹ́kùn bí. àwọn kan náà tún wá ń bọ̀ àwọn onígbà náà bí láyé àmọ́ ìgbàgbọ́ wọn ti ló dájú wọn lè torí rẹ̀ kú. Ìmọ̀ Ahmed bin Hanbal rahimahullah ta'ala wọ́n láwọn lọ tó lọ́dọ̀ ẹ̀yìn kan rí ẹ bá wọn fà yọ̀. Ẹni náà ò ní wọ́n ní àwọn gbọ́tàn kó ti tó ọdún márùn-ún àti bẹ́ẹ̀ tó ti jáde kọ́ àwọn ìlú náà. Ojú wíńdò ní ti kọ́ wọn sí. Wọ́n á ní ماذا تقول يا عالم ونمما يكلفه يعني حدثنا فلان حدث قال حدثنا فلان مو في بريفابل في دودو وانيو حدثنا عفان بن مسلم قال حدثنا حماد بن زيد قال حدثنا من شعبة قال يؤكى بان حدثنا وقال بن ابي مسعود قال حدثنا انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ẹ̀sìn wa tuntun wa di pé àwọn ọmọ sọ́dí ẹni kọ̀ọ̀kan nínú ìsọ̀dí àwọn àwọn ẹgbẹ̀rẹ̀ wọ́n ti ẹ̀sìn wọn fún wa. hadasana agbóhùnpé kọ́lá hadasana kọ́lá hadasana ìfún wa ti gbogbo èèyàn ní kí lè ti hadasana bàbá wọn àwa máa kọ́ tí ò gbà fún wa ní à látàkùnú mi àbí ẹmọ́gbọ̀rọ̀ bàbá mi lè sàmì mọ́ ní ọkùnrin lọ́hàtà bàbá bin Madini rọ́jọ́ rà báyìí lẹ́nà àmọ́ àbí sàlàyé ọ̀rọ̀ bàbá rẹ̀ fún wa sáàlì gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kọ́ọ̀lá sàlẹ̀ àdúgbò lẹ́yìn ẹ̀mí jẹ́ ìlú ṣèdájọ́ ẹbí ẹlẹ́yìn قالوا لا إنك مريض ومن حقه يا بابا قال إن هذا دين أبي ضعيف آه اسمري إيه؟ آه، في سي بابا أنا مرتين بعد يوم أمري بابا أفاني أما تبغى تدلي كمان با حدثنا جندا أبو جعفر المنصور nínú àwọn ọba tó jẹ́ sí gbogbo nǹkan lọ́wọ́ wọn fẹ́ kàláyé ṣẹ̀wọ̀n pé ọba jọba lọ níbi ọ̀rọ̀ ilé ayé jọ àbí àwọn ọba kan lè wà tí wọ́n lè mọ́ kanlẹ̀kùn lẹ́nu ọ̀nà tí wọ́n ní ẹ́ ń bọ̀ ẹgbẹ́ wọ́wọ́ inú àbá wọn láàfin ọba ìlú kan wọ́n ló lọ dúró de pásítọ̀ kan níbì kan fún six hours ọba àlè pásítọ̀ ọlọ́láwá jọ mo ní lábájọ tó ń fi ní àáfàá bàbá ọba àwọ̀rọ̀ mi dúró àbúrò rẹ̀ èdúró níta wọ́n á bi Abu Ja'far al-Mansur pé hal min lazzati dunya lan tanalha báwọn àdìbò àwọn òdàbà bá ṣe wọ́n bí wọ́n yẹn o àwọn olórin mọ́ ń kí wọn wọ́n jókòó lẹ́jẹ́ àwọn bàbá àwọn èèyàn máyé jẹ́ mọ́ àwọn èèyàn ti jáyé kọjá àwọn olórin yóò jókòó táwọn ọba wọn àmọ́ kí wọn àwọn bá ti mọ́ gbọ́n nígbà náà wọ́n gbọ́n wọn mọ́ tó wọ́n sọ ọgbọ́n bẹ tó ṣe wọ́n ti sọ pé nǹkan èyí wa kódà wọn ti máa train àwọn ọmọ wọn lẹ̀ lórí ọlá ní ẹ̀sìn lọ́lá yìí o wọn bí Al-Mansur pé hal min lazzati dunya lam tanalha sórí ayé kan wà tẹ́yìn yìí ò sí ìgbádùn ìgbádùn kan tí ìgbádùn kan kún lé ayé tó bá jẹ́ obìnrin ẹ̀ ti ní tó bá jẹ́ ọmọ ẹ̀ ní tó bá jẹ́ kéèyàn jẹ tó bá jẹ́ kéèyàn kọ́lé tó bá jẹ́ kí ló tún kú ó ló kù kàwọn. أن أجلس على كرسي إنه الذكر يدرين وأمامي طلاب الحديث كما ما سوى حديث واتو أما طالب الحديث كما ماذا تريد رحمك الله يا حدثك ولي حدثنا فلان هنا وحدثنا قال شيخنا حدثنا فلان ìgbàna yóò kan tí èrè tí ọlọ́run ti oná fi sọ pé sùfìyàn sọ́ọ́rí sọ pé lọ́ọ̀yà alámọ̀lùmùlù àwọn ọba yìí wọ́n bá mọ tá à ń gbádùn nínú ìjàpá làjẹ́lẹ̀dúnà áwọ́ làkọ́tàlúnà bìtìrù àlèhà làkọ́tàlúnà àlèhà bìtìrù ìdáná wà bá fẹ́ fi gba ìgbádùn náà kò lọ́wọ́ pé ah, àwa ọba bẹ́ẹ̀ káwọn jẹ́rù gbá nìyí tí bá ráwọn olówó gbà mí yẹn fọlọ́n bùn lówó tó fún ní ọlá tó ní ìgbésẹ̀ <laughs> ọba àdúkà wọn lọ lọ lórí pásítọ̀ afrika ìgbà ó dùn mí pé ìtàn ọba ìlú yẹn ìlú rẹ̀ fẹ́ ó súnmọ́ náà ló wà ìta wa ó dàgbà tó nìyẹn kọ́lá wọ́n lẹ́nu yìí tó wá fẹ́ kọ́ àwọn èèyàn tí ó yíwa ní àdáfáná àdáfúyí ọdún tó ti fẹ́ ìjáde sáwọn èèyàn wọn àmọ́ ìmọ̀ àwọn ìzọ́nba alápọ̀nlé èèyàn ni àwọn afá àmọ́ fẹ́ràn wọn wọ́n ti mọ̀ tẹ́sí sí wọn ọlọ́mọ sọ ọmọ tí ó rí bẹ́ẹ̀ lápọ̀nlé lára ọlọ́run pàpọ̀nlé sí lára ó náà mọ̀ pọ̀nra rẹ̀ lé o tí èèyàn bá kún òfin ọlọ́run ọlọ́run pọ̀nyà lẹ̀ wọ́láwọ́ agbọ̀mú owó làwọn bímú wàláwọ́ anáwó agbọ̀mú owó làwọn bímú tí ìmọ̀tẹ́ ní lẹ́yìn náà bá ti gbé tóbi ẹ̀yìn náà bá dẹ nílá kí ni Ibn Hazm sọ ó ní ìmọ̀ ní ṣe Ibn Hazm ọ̀rọ̀ àwọn olùgbọ́bẹ̀ ọ̀rọ̀ àwọn ìṣẹ́ آه كيف قال أنا الشمس في جو العلوم طليعة ولكن عيبي أن مطلي الغرب ولو أنني في مشرق لماذا في ماذا في جانب المشرق الطالعة قولي أنا الشمس في جو العلوم منيرة إني يملي من أعوان tí wọ́n ń sọ̀rọ̀ nínú ìmọ̀ bí òṣùpá bí òòrùn ni á ẹ̀wọ̀gbọ́n ṣe lálá bó ṣe jẹ́ nǹkan fún àwọn èèyàn tó ọlátìlẹ́bí wọn pọ̀ tí ìbá sọ̀rọ̀ wọn jẹun á òòrùn ìyẹn ń jẹun bí ò bá sì tó òṣùpá kò ní kálàfíà á rí nínú ayàtàfẹ́ka bí ò bá sọ̀rọ̀ ẹ̀ẹ́dì jẹun. yóò bá rí sí òṣùpá àti ẹ̀sìn kanú sọ́rọ́tù mọ́lẹ̀ sọ́rọ́tù nàbà ọlọ́run sọ pé wọlé bí akéwì kọ̀kọ́ الشمس سراجا الشمس سراجا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا من دون تيجي أكون لما وجد يبقى يوم يوقع تجد lẹ́nà lé náà libasa òun yóò sì jẹ́bi tẹ́mọ̀ ní sálàfíà àtẹ̀yìn ọba tí òba tí òṣùpá ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ bó ṣe dá wa àti tó dá sínú ìyá yìí. wọ́n ní imam ahmed náà gbàgbọ́ àwọn adébẹ̀ tó wọ́n ń di ẹni pé ah, àmọ́ ẹ jáde sáwà o àtàmọ́ ah, kẹ́kọ̀ọ́ rẹ̀ sáà ẹ kàn ayọ̀ ojú lójú nílò ìjáde ó wà ní à ah, èmi náà fẹ́ jáde àmọ́ ti ṣe díẹ̀ atọ́kan tí mo ń igbó aṣọ ọ̀kan tí mo ní ó ti gbó kò sí wọ ìjáde mọ́ mọ ẹni lè ṣàwùbọ̀ ìjáde ti kọ́ lọ́sọ̀ tí mo lè wọ̀ gbá ìjòkó mọ́ mọ àwùlà ọ̀kọ́dù wọ̀kan náà bí i ọmọ lẹ́sùn bí i káfírì bí káfírì. Hello, that's the wà á kọ̀ rí iná nínú lọ́mọ yẹ alhàkùnmí àwọn òtí ìjọdọ̀ ìgbà àmọ́jẹ́ táwọn náà bá dé fún ọmọ sọ̀rọ̀ Islam áà ẹ̀rí tí wọ́n ti tẹ̀sán ìgbọ̀dọ̀ ìgbà yóò yí wọn ti gbàgbọ́ àmọ́tí àwọn èèyàn nílé ayé tí àsìkò tó ipa ìjìnnà ẹnu rẹ̀ mouth ẹnu báyìí yóò fàtí àkàrò mọ́ lọ́wọ́ ó sọ fún un pé ọ̀sán ìgbà sùn lóru tó bá di aago tí ìmọ̀ ń jí tí ìmọ̀ àti lè jí nǹkan wọn hàn méjì. ó ti pọ̀ jù lójú wọ́n di aago èèyàn ò gba ah, iye ìfúnmọ̀ ọmọ ẹgbẹ́ mo gbọ́dọ̀ dìde lásìmù mo gbọ́dọ̀ dìde ní ìgbà ní gbọ́dọ̀ bí èdè méjì wákàtí sàrọ̀ gbọ́dọ̀ dìde. ẹ wà á kọrí ìnàmì lànà yàtàkù bí àwọn kan bọ̀ bẹ́yìn sí ti yọ̀bọ̀yọ̀bọ̀ yìí ó sì gbogbo opportunity táwọn níta ń wé sí yìí a ní ẹgbẹ́ ṣàlàyé a ní tí wọ́n ṣàlàyé wọ́n tún ní tí wọ́n ti ṣàlàyé àárín àà òyìnbó àìyàn وآخرين آخرين منهم لما يلحقوا به وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. لكن كان دامي لهم. يقولوا ميجي جلالهم كوني ذلك فضل الله tí wípé òun gbójú jẹ́ dìde láàrin àwọn tí ò lè kọ tí ò lè kà tí ò ní fadlullah àbíwà ápọ̀ rí ìnà nínú ńlá mọ́ yẹ́lá àkúbí àwọn èèyàn tó wà fún òní ìlànà bí wọ́n ti gbàgbọ́ tó tọ́ òun ní fadlullah ah, tẹ́ bá gbé bárakàlà fèkà ilé ìtì sáńtà tẹ́ bá gbé pé tó súnmọ́ jù wà ápọ̀ rí ìnà nínú hàn òun ló bá wà ń yẹ kúrú bì á àáwòlà báwọn ilé ìbáláwọn ògbà nínú fún ìbànújẹ́ ọkọdọ wà kẹmẹ àti beautify ọkàn wọn kan coleman ọkọdọ wà kẹmẹ bì á coleman àwọn èèyàn kan bọ lẹ́yìn tó bí i àti kàfíìrì bó bá ti sọ làwọn ọmọ ní gbogbo gbogbo anabi muhammad sallallahu alaihi wasallam kọjá níbi kan jọ kan kàmọjá bùkà ìlàdí ọkùnrin kan wá ń kọjá lábáwò oyin ولا يوافق بالسعادة أنا بني هل لك من خير شو سوري وأنا أقول لك الله سوف يبيه صوم جاء يعني يقول لي أيها بصري أنا بني بني كان بني بني إيه إيه إيه إيه أنا بني بني شو تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله tó lè jẹ́ pé kò sọba kan tí èèyàn máa ń jọ́sìn fún pé kí ọlọ́run ọba kò sí ìlà téèyàn ní orí kalẹ̀ fún báyìí lódodo tó ní sáré àti Allah wà á nìyà Muhammad àwọn àti pé Muhammad òjíṣẹ́ ọlọ́run ó ní wà máa ń yú nínú ìhàrá láti wà gbé ní tọ̀tọ̀ ìjọ ẹ̀hùn òun mọ̀túnmọ̀ rẹ̀ kẹ́ ọ̀gbọ́n mọ̀ ló bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ló látà náà ìdáàlẹ̀ ó yàtọ̀ sí pé báwa máa ń gbé pé àgbà èèyàn lè fi kíní wé báyìí òfin fẹ̀sán ìṣẹ̀mọ̀ pé ẹ̀sán mi ni mo lọ fẹ́ kí èèyàn lè wé kíní kan mọ́ pé àbí gbẹ́rẹ́ kan wà tó lè tó lè jẹ́ sí ọmọ ta alájà títún jẹ́ ìmọ́sáàtú láǹsáàrù kí ń jẹ oyè gbogbo ọrùn báyìí gbẹ́rẹ́ yé ni pé orísun bá dé lòún sí ń tajà kí lórúkọ rẹ̀ bí ọmọkùnrin òtó wọ́n ní ẹjọ́ yí ọ̀nà tẹ́ ti sàtìsí gan òdí ká obìnrin lẹ́yìn náà ìbọ́mọkùnrin lẹ́pẹ́ ajẹ́ pé tí ń tẹ ọmọbìnrin yẹ kó tó ń tẹ àbí ìrún yẹ kó tó ọmọbìnrin tọmọkùnrin bá ti ẹwọ́ náà tẹ ẹ kọ́kọ́ ṣe òwe pa àwàdà ẹlẹ́ẹ̀kejì ìkíkẹ́ ẹ̀rí ẹ ẹ̀rẹ́kẹ́lẹ̀ ẹ̀rí ẹ òsì inú ìgbésí kan ọ̀kọ́lẹ̀ mi kẹsàn-án àsátìrù làwọ̀ yìí náà because ìtẹ́rì ni pé àwọn èèyàn kan sọ bí ọmọkùnrin ètò yóò sì dọ̀rẹ̀ tẹ́yìn kan báyìí ti ṣe báyìí bí ọmọkùnrin ètò ó sì di tí mọ̀ gbé at something you can go back to tó bá ti ní fundamental error bí ọmọkùnrin ètò ọ̀pẹ̀ wà bí wọ́n eléyìí ń tẹ sọ ní basic sílẹ̀ yẹn basic ní bí padà sí pé à nítorí mi ṣe bẹ́ẹ̀ ní tíṣẹ̀ rò pé bí ọmọkùnrin ètò ọ̀pọ̀ rẹ̀ bí ọmọkùnrin ètò kí ni jẹ́ díẹ̀ ọmọ wọn kó lọ sọ ògùn bẹ́ẹ̀ mú sọ náà ni náà ni ọmọdé ògùn ẹ̀ ń pè lẹ́fọ̀ọ́ ṣe báwa ò sọ ògùn òkè ẹ ògùn tí ẹ ṣe ẹ lérò ló ní ẹ sì padà sì ṣe yíyọ̀gbìn àlùkè àmọ́ níbẹ̀ bá tú wa ẹ sì ní kẹ ẹ sì àtìṣe ní bẹ́ẹ̀ ni because ẹ lérò ló ní àwọn tí wọ́n ní ọlá ayé gangan èsì ń parọ́ fún yín tó bá ṣògùn ẹ̀ẹ́dì pé ibi táwọn síwájú wọn nígbàgbọ́ sí rògbò bẹ́ẹ̀ lọ́jíkálì nígbà tó ogun yín yẹ kó wúlò fún yín wọn kò yín lẹ gbogbo rẹ̀ ó yẹ káwọn ọmọ yín àwọ atájọ ọmọ ọmọ yín yẹ ká bí yín pé inú òṣìwò lẹ́ ń sọ yìí ogun tẹ́lẹ̀ ní kò wúlò nígbà tí wọ́n fẹ́ sàwádẹ́rú fèèbó káàkiri jẹ̀dí sí àbí tọ́lọ̀ bá yọ ń bẹ̀ gbélẹ́kògùn yẹn dí wọ́n yọ bọ́bọ́ bẹ̀ sá lọ ilé olè lóògùn the only títàn kọ́lẹ̀ àwọn tó já ń pátá díẹ̀ lọ́ba bèní òun náà láti one week lójú bèbó now ìgbà yẹn ni òtẹ̀ míì wípé ewé kankan sunko because ewé yẹn wà dáadáa bí òṣèré nìkan ká àkáǹtì kankan lẹ̀ àkáǹtì yẹn wulẹ̀ wà wulẹ̀ tó kìíní ẹ̀ sí ajẹ́ pé ọ̀rọ̀ sẹ́yìn máa ń sọ pé ìgboyà lógún ìgboyà náà ni kẹdẹrù àwọn èèyàn kẹlọ parọ́ lẹ́yìn kẹgbó sàtán kẹlọ pààyàn kẹgbọn ní ìgbà kẹlú sàló pa in hiya illa asma in hiya illa asma سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى قال من إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ẹ̀rí tẹ́ntẹ́lẹ̀ nǹkan méjì pé náà ni ẹ̀yìn wọ́n jẹ́ ẹlọ gbogbo ọmọ Yorùbá kódà déédéé bí wọ́n ń pè ní àjẹsára kódà ògùn jẹ̀bi gbogbo ń tẹ́ ẹ bá ṣe bí ipò wa based knowledge nǹkan méjì pé lẹ́lẹ́ sí o ní àgbọ́nù kí ni gbọ́nù yẹn ẹ lè gbé jáde ní sáǹpẹ̀ ní àtẹ́jìrìbà mo ti ká ẹ̀ ní òṣìṣẹ́ but kò sí ọ̀kọ́ torí pé wọ́n lò bàdé òṣìṣẹ́ nǹkan mìíràn contribute. ẹ tẹ́ wàá fi wé eré ní hàn ẹ̀wọ́ ìhúdà ìmọ̀nà nínú ìlànà ètò dájú ni tá a bá ti fọ́ bí òṣèré nù táwọn bá ti fọ́ bí òṣèré nù ẹ wàá fi lé ìwé lè yìí so àsìkò tẹ́ ń sọ yìí àsìkò tẹ́ ní òpẹ́kẹ́ lóògùn jù gbogbo àwọn ológun yìí ló wà láyé ń gbà náà mo ń sọ̀rọ̀ àwọn ògùn yìí ọlọ́run ní ìhìyà ilá ìsìná sàmẹ́tùmùhà àtùwà àbá òkun àà ọlọ́run ní àwọn orúkọ tẹ́ wá ń sá fún ìkéyìn ọmọ bẹ̀rù àti sọ pé tí ìbá ṣe yí pé ká mọ́ bu ó tàbí ká mọ́ bà bu ọlọ́run kẹ́rù ọmọ bàyàn pé tẹ́yà bá bu ọ̀gbọ́n àpẹẹrẹ pé ògùn lè yọ ní ìgbà kò tí gba Islam ó láwọn brothers kan ọ̀rọ̀ tí ń sọ ilà ìṣàgbàtẹ̀ 2016 2017 wíìkì plus two ten years báyìí àwọn abamígbà yẹn pé àwọn mẹ́rọ kan ló ń sàgbà gbà tó gùn wọ́n sì ní kinní kan ní kí ló ń ṣe àwọn ilé ó sì gé sókòtò sókè ilé ìṣe wa tuntun báyìí ah, ọ̀rọ̀ ayé lágbára ọ̀rọ̀ ayé lágbára báwo what kind of statement is it ọ̀rọ̀ ayé lágbára. ṣé ṣe ṣe wọ́n jẹ́ ìmọ̀ ní wo something is to be stubborn ọ̀rọ̀ ayé lágbára it is a masala tó ní ibi ká explain dáadáa ṣe magic wà yes sunna fẹ́ràn lẹ̀ bẹ́ẹ̀ kùránì fẹ́ràn lẹ̀ bẹ́ẹ̀ saharu àyùnàna wọ́n sì já súnsún gbọ́ àwọn èèyàn lójú wọ́n tẹ́ǹjì àkíkọ̀ padà ohun tẹ́ǹjì ẹ̀hùn aláàkìláàfi lè fẹ́lá máa táwọn èèyàn fà pín lórí ẹ̀hùn wọ́n sàdá nǹkan kan bá wọn lójú bí nábì kùrán kùrán sọ bẹ́ẹ̀ àbí ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ní kùrán ìmọ̀ bóyá yọ àgbàdẹ kí ni níbi tí sàn àwọn nǹkan wáyé ìyapa inú sì ń jẹ lọ́dọ̀ àwọn àfáà pé wọ́n sọ pé àtọ́mà ni wọ́n ṣe máa jí ìpìlódé wọ́n ṣe sáà náàbí sallallahu alaihi wasallam wọ́n mú irun ànábì alaihi wasallam wọ́n lọ mọ́ nǹkan wọn lọ gbé sábẹ́ ò látàánù ọdún kan ó mú ànábì débi pé ànábì ni a fàyín ní àrọ̀ fàkà á ní àti nìta wà láàtì hùnà mo ti ń fi ìdíkà àti ìsúnmọ́ wọn máa jí ìpìlódé sallallahu alaihi wasallam ọdún kan sọ sórọ̀ ìkíláàsì sọ́kàlẹ̀ ó sọ sórọ̀ tó náà sọ̀rọ̀ méjèèjì ìkíláàsì sọ̀kalẹ̀ ṣáájú náà kí ni a ti ṣe so ó sọ̀kalẹ̀ oníkànnàbí òfin ṣe tààwùrù kánàbí wà lápò ní wàhálà mà níbi pé àwọn kan yẹn ó tú wọ́n ti wo ibi tó wà fún wọn lọ yọ̀pọ̀ ń bẹ̀ láàzìn má ti wọn bọ̀ kí ló dé táwọn afá àkàtó fi sọ pé òní tààfíìl òní palára it's very very important àti fọ́nà àwọn ìjókòó kọ̀ọ̀kan láti discuss it sọ́mbì rẹ̀ ni pé yes àwọn májìkì kan wà àwọn ọ̀nà wà táwọn èèyàn lè gbà ṣe nǹkan tí ó sì mọ nípa lára lára èèyàn ọ̀nà bíi mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ òun ni kí wọ́n mú nǹkan lára èèyàn so yẹ́lì protect ara ẹ̀ lóòótọ́ kí èèyàn má mú nǹkan lára ọ̀ irun ìkànnà ibi ọmọ ibi lé bímọ ẹ wá mú ibi rẹ̀ kí ni wọ́n ń pè ní èbó placenta kí n ò tọ́jú àwọn sàyẹn yẹn because torí wípé a rí pé irun ànábì ni wọ́n mú tí wọ́n fi ń ṣe magic dé ọlọ́run ọba jẹ́ kó rinlẹ̀ fún wa wípé àlàáfọ̀ wà láàrin àwọn èèyàn kan àtàlìjẹ̀nù wàzàdúhùn rọ́ àkọ́mọ́ kí wọ́n fọ́lọ́ lọ́wọ́ àìsàn ó ní sọ́rọ̀ tuntun fàzàdúhùn rọ́ àkọ́mọ́. وأنا ظننا أن لن نعجز الله في وأنا منا الصالحون ومنا دون ذلك كنا ضائق كلنا فأنا ظننا أن لن نعجز الله أيوة. وأن إنه كان رجالا من الإنس يهود وأنه كان رجال من الإنس يرمزون برجال من الجن فزادوهم رهقا يعوذون برجال من الجن فزادوهم رهقا إن بينما وين يقول من هو أبو lọ́sọ́dọ̀ àwọn àjẹmọ́ àzàlúhù ọ̀pọ̀ àwọn àjẹmọ́ yìí mú àti wọn kọ́ nínú wa pọ̀ ètò ìyapa inú bẹ tó àmọ́ tó fi àwa táwa gbà pé síhẹ́ ò lè ní ó lè ní káàkiri ó lè nípa lára ṣọ́ra fún bíbí ìwé ara rẹ̀ ní àlùkálà wọ́n lè fi ọ̀rọ̀ wọ́n lè fi da psychology ọ̀lá ìlànà èyí tí ò bá sí kò ní nàfíà tó strong ọ̀rọ̀ náà wọ́n sọ fún ẹ̀rí pé tó máa bá ìrànlọ́jẹ́ ìrìn ṣiṣẹ́ ẹ̀rí pé tó máa bú ìrìn yẹn lè kó sí kànga ni ẹ̀mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè búyàn bí sọ in a way in a way yóò dey affect the logical reasoning in fact one of the best way láti stop yẹn kéèyàn stop irú ọ̀rọ̀ mẹ́rin já ń tẹ́ sọ ìtìkú kì í ṣe dandan pé ọ̀rọ̀ yẹn ní magical thing nínú because òun bẹ̀rẹ̀ wà magical fún ẹ̀ ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ tó lágbára so bí ó ti máa ń ṣe kí ló ní pẹ́ pẹ́ àwọn orin káwà tẹ́ bá gbọ́ ara yóò máa ṣẹ́gì ní wọ́n ti tó tẹ́ bá gbọ́ àwọn èèyàn gbọ́ àwọn èdè kan wọ́n sì fi ń kọrin ara kẹ́ẹ̀sì mẹ́mọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ wà nù nǹkan tó kò lágbára nìyẹn lè sọ̀rọ̀ tó di kèfèrí tọ́rọ̀ bá lágbára kò nìyẹn sì lè sọ̀rọ̀ tó di kèfèrí tó sọ yìí ìyẹn sì lè sọ̀rọ̀ tọ́lọ́ ọ̀rọ̀ lágbára ni ọ̀rọ̀ ọ̀rọ̀ lágbára ni ẹni sọ̀rọ̀ báyìí pé òun kọ ìyàwó ó sì dìwọ̀ fún wa ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sì ọ̀rọ̀ lágbára ni pé òun lè fọwọ́ kàn lánàá ẹnìkan sọ pé mo yọ̀ǹda rẹ̀ fún ọ ó sì jálá àlùyé yìí ọ̀rọ̀ wa lágbára ni ọ̀rọ̀ lágbára ó wà nú àwọn ọ̀nà táwọn afáàní yẹ tó máa magic ó lè mú èèyàn mìn háàdì àyà láwọn ọ̀nà yìí téèyàn bá ṣọ́ra ó lè àfẹ́kẹ̀ bọ̀ kí lọ́lọ́run bá lọ. dáa dáa ní ṣe náà. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. فمن ذلكم الشيطان إيران ما سيسو ما يخوف أولياءه àbí ẹ̀ẹ́rẹ́sì yìí ti máa jẹ́ ìgbà gbogbo ẹni tó èyí ò bẹ́sù sọ pé ẹjọ́ ní ìgbàgbé tí ó ń sọ pé àágbò kan ní kò gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ yẹ lè jù lọ́dún kí lọ́lọ́run pè lógun rẹ̀ wọ́n ẹ́dẹ̀kọ̀ kú wọ́n wọ́kọ̀ kú ní ẹgbẹ̀rún bẹ̀rù ọkọ̀ bú ní ìdí ọlọ́run ní ẹgbẹ̀rún ìtẹ́lùmí bá ń sọ̀rọ̀ májíkì mọ́ rẹ̀ ní ti àbàdà kò lè ṣe májíkì fèmí ní ìzìnlá kò ní méjì ìzìnlá. wàá mú mi bọ́ yìí lẹ́bí yìí ahadi ilá bí ìdílá. ọlọ́run ya wà máa hùn kí n sísọ lẹ́kẹta ẹlẹ́kẹta ni a yìí fọ́rọ̀ kó bí ilẹ̀ mọ́tò wọ zọ́ọ̀jì ní wọn lọ́mọdé kẹta wọn kọ́ ni. wẹ́ẹ̀bẹ̀ alamúna nínú màmá yorùbá kú nàbí bẹ̀yìn náà lọ́mọ́ kí wọ́n mú nǹkan papọ̀ pẹ̀ báyìí fún ti fi sùpinya láàrin ọkọ àti ìyàwó ìmọ̀ ìṣẹ̀lẹ̀. ọ̀kọ̀lẹ̀ àjẹ̀tá ni àìlímọ̀ òkè ó ní mímọ̀ kan tó sọ fún mi nínú àwọn àpá àwọn tó ń sọ pé nígbà táwọn wà ń kú sí àwọn ọmọ ń fi ìṣẹ̀ inú ná orí àpàlà àwọn ti ṣe ẹmú gbàgbé o yàrá òzú nàbí wọ́n ṣe nǹkan míì tó wà májíkà jù pé àwọn àjànú níbi tí wọ́n ń gbé táwọn èèyàn bá ti débẹ̀ àwọn èèyàn lè sọ pé ṣe báyìí kó lè kí lè mọ̀ pé mi ló ń pè wọ́n lórí àkàrà àwọn ti ṣe àwọn òun bá kàkà àwọn ṣe nǹkan kan táwọn bá wá ti bu omi táwọn bá dákọ̀ táwọn bó ń jáì wọ́n mọ̀ wọn ò ní ìrò mẹ́jọ láyé tó lòrá ó sì fọ́nmé ní ìfọ́nmé tí olówó ọ̀nà rí yàtàlàmọ́nà máa yí fọ́nmé kó na bí lẹ́yìn ẹ̀lẹ́mọ́tí wọ́sọ̀rọ̀ ọ̀nà mẹ́tẹ̀ táyì òun náà làwọn afá ni ẹ̀ kí a lọ́lọ́wọ́ lọ dáálíkùn ṣe ìtàn nínú àyà ìgẹ́gẹ́ ويتعلمون ما يصدقون به بين المرء وزوجه وما هم بضار ríra rí ní àhàdé ìlà ìdílé ńlá. Àmọ́ sáǹjẹ̀rún kan lè dàrú èèyàn méjì o. Tí àwọn méjèèjì bá ṣe sáwọn ọlọ́run nínú wọn. Èmi àti ìyàwó mi kan, a ní gbólóhùn àtọ̀jọ́ kan. Mo ń lọ sílé kí ó lóṣogbo. Tí bá ń ka lọ, àbí mo ń lọ lé kí ó, à ojú mi máa rẹ̀ jù ìmákan báyàn sọ̀rọ̀ fáǹsẹ̀rẹ́ ní ìní ọ́ṣùn tó wá jẹ́ tí mo lè kí fún ìmá kí fún pé ẹ̀bọ́lẹ̀ ní mọ́tò mo ń travel mo ń jáde àwọn èèyàn kan wà tí mo máa ń mú mara àwọn ilé ìlú gbọ́ mi òtìyàwó yẹ gbọ́ mi pásítì mi òun náà wá ń jẹ́ adígbọ́n mi lọ́wọ́ pé ọgbẹ́ mi lọ sí ibi tí mo ti fẹ́ lọ sáàbù ní sáàbù lọ́wọ́ gbà náà mo ti fẹ́ yóò lọ kíní kan sáà lọ àwọn tó mọ lọ yẹn èmi ò láyè o ńlọlé kéwò ń pọ̀ lówó tó yàrí pé ìfowó mọ́tò gbé mi á àgbákùn ọgbà wa kó sọmọ yẹn lọ́wọ́ lẹ́nu báyìí mo sá àdọ́gbọ́n fún ìsá àríyá mi yọkùn rẹ̀ mo sá àdọ́gbọ́n fún ìsá tó inú ti ń di pé a kó sínú mọ́tò ó sàbọ̀ sínú mọ́tò so pẹ̀lú olúbíbí náà mo sá fi ń wà lọ pé bá ti gbé ọdẹ bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ lọ ìní pọ̀ lówó mọ́tò ló ń padà lọ́lé wọ́n wà dúró ìyẹn máa ń sùn ní òtún bá lọ. mo wá débẹ̀ ó ti fi wọ́n sọ ọ̀rọ̀ mi ti ti jí ní mi. mo wá débẹ̀ pé ẹ yà kọ̀ọ̀kan pé ìyẹn tó gbé wọn wípé á láyé láyé. lónílé ìdí mo ṣe ní mọ́nì lálá mo ní ó bá yìí bọ́lẹ̀ bí tí máa jẹ́sí ó yà yàrí wọn pé ah àgbákan bára lọ́n sánú so ọ̀rọ̀ yẹn wá bí mi nù ọ̀rọ̀ yẹn bí mi nù rí pé ó wá sọ station kan nígbà tí ìbínú yẹn lọ sókè pé à ẹ̀yìn gbà ètò láyé láàrin ọ̀ a rí pé iná kan jó ẹnìkan mi àwọn ibi tó ṣùgbọ́n àlùkò máa sí gẹ́gẹ́ ẹ wà máa ro more negative of than more positive ìmọ̀ bí yóò yín tí ṣe tó àwọn ọmọ ilé sí ni negative negative negative ẹni ọdún positive nǹkan gbà ẹ ẹbí ìdí ẹ ti tọrọ obìnrin bẹ́ẹ̀ tán kẹ tó rò pé á ah, pẹ̀lú bá tó wá dé láti class alẹ́ wà bá lé tí ó ti lọ tí ó tó mẹ́rin tí ó ti dá lójú rẹ̀ ó wà ní ó mú fúlà wọn ni kò sí ilé ilé ti kọ́ ọ̀nà ìkọ́ ò o ti kọ́ lánàá lánàá kí ẹ ayé tí ní gá ẹ̀ sí o kò síbi tí ṣètọ́ ọmọ fẹ́ ní sí láyé jubi tí ìjọba nìyẹn ọkọ àti ìyàwó bá kù sí àsìkò tó bá rí yẹn ẹni tó bá rí pé wíìkì jù láàrin àwọn méjèèjì especially ẹni tó bá máa ń bínú àṣetán ó rí dáadáa yóò kẹ́ mọ́ búná fún náà ni so àwọn táwọn lọ ṣe ògùn tán fi síbì kan yẹn in tí wọ́n lè lórí òjì bá bàbá tó sàbọ̀ sásìkò kan sínú kan bí ọ ah! nínú òjì bí ọ ó ń sigé ìyàwó pé ìwọ kò sí ogun àwọn ọ̀dẹ̀ yìí náà kò sí ìbọn lé náà dàbí àjọ láti tẹ̀ta nǹkan kan ṣá come up ẹnìkan kò sí ní sọ pé subhanallah alhamdulilayi ìyẹn bá yìí ṣe subhanallah alhamdulilayi àtàwùgbà tí wọ́n bá ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa lahu kullu shay'in qadir ọgọ́rùn-ún kò ṣe ṣe ogún líran yẹn. Eyín tó sọ, wọ́n وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله والله كلمه قال الإمام البخاري حدثنا عبد الله بن سكين قال أخبرنا مالك عن سمي عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة في يوم كتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكان kánà láhù adìlú aṣírí rẹ̀ kọ́ọ̀bẹ̀ mún àkọ́kọ́ kánà láhù adìlú aṣírí rẹ̀ kọ́ọ̀bẹ̀ tó bá ti tàtàn báyìí ó ṣe déédéé ìgbà tí ẹ bá tú ẹrú mẹ́wàá sílẹ̀ ládá tó yàn gbà wà kutibat láhù ní àtù hasana ó gbà ládá 100 bó ti jókòó wà mú ìyẹn alùmí àtù sẹ́yìn à wọ́n yọ ẹ̀ṣẹ̀ 100 kò lọ́rùn ẹ̀ bó ti wàkàrà lọ́wọ́ ẹ̀hẹ́rì zambina ṣe ìtọ́ni yọmọ ọ̀gá torí láti gba ọdún èdè ìrọ̀lẹ́ ó ti kú ìsọfún ọlọ́dún yọmọ ọ̀gá níjọ́ náà yọmọ tó ń gbà lérò mẹ́rin ní ìrọ̀lẹ́ láàárọ̀ láti gbà tó wọn bá ti yọ títí tó fi di àgùkù sí tó fi di ìrọ̀lẹ́ bá dà fúlàfúlàfù lẹ́yìn asiri wá sí èmi mọ já ọ mọ yẹn yẹn jẹ o ìkọsí yẹn bá yẹn yẹn jẹ òwúlẹ̀ yẹn jẹ ọlọ́run àbí mọ́yàn ẹ̀jẹ̀ wọ́n á náà lọ sọ̀gbọ̀ níjà òní mọ́yàn kò sí inú ilé tí wọ́n ti ń ṣe tó yẹ kí wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nínú ilé kan ilé náà ní dẹ̀rẹ̀ bí ìbùdó ńlá láì láàyè lọ́wọ́ wọ́n á dà wò láì lọ́wọ́ làwọn onímọ̀ ìwọ̀n lọ́wọ́ Anabi tí wá ní wà láyá àti ahadun yawmal qiyamati bi afdala mimma qala mimma qala ẹnìkan ò ní wá pẹ̀lú kankan tó lóore ju tó sọ ẹ lọ ìlà rajul afọkùnrin sàn amila akthar min dhalik òun sọjú ó sọjú ọgọ́rùn lọ. mo máa ń sọ fáwọn èèyàn pé tó o bá rántí àtikáàrù kankan dákun fọlọ́n bẹ́ẹ̀ o la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa oni wakuntu qad marartu ala thalath tabaqat level mẹ́ta ni mo ti kọjá kuntu fi marratin in stage kana an-nabiy abghadu an-nas ilayya anabi mo ko ilaju wala ubtu fi dhalik la dakhaltu an-nar ni bawana kuni summa adkhala Allah fi al-islam Allah jẹ́ islam wono mi fajitu nabiy muslim wa ba nabi kun sajja islam anabi wani nawabai faqala lakin ashariku Ah, mo ní condition kí n tó gba Islam ànábì ní bí máa tẹ̀sítẹ́rì kí ló fẹ́ sí mi ní condition ẹ wò ná ó ní ayélujú fáwọn mi máa tàkọ́tẹ́ mọ́tà nínú ìdùnnú ọkọ̀ àmọ̀kọ́ tí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ṣáájú àsìkò ìṣọ́lọ́wọ́ kò rí jèmi ànábì ní a ah, awalam ta'lam tó mọ̀ ní annal islam yà jùgbò ma qabla annal islam èjú gbogbo téèyàn bá ṣe tó bá fi gbà islam ra gbogbo ẹ̀kọ́ apá ọlọ́run tó yìí. bánàbí ti tún wá rí rèé o sẹ́wọ̀n pé islam ọ̀yẹ̀jú mọ́ kọ́bùlà ló bá tiẹ̀ mú àmẹ́bí fi sàrà ìkú láǹfààní wàlàhájú yẹjú gbùmọ̀ kọ́bùlà kéèyàn bá ti hájú gbogbo wá òkòtò tó ní ẹsẹ̀ ọlọ́gbìn. àníbi tó ní wàlẹ̀ hijrọ̀ tó sọ jù gbùmọ̀ kọ́bùlà ẹ tó ṣe ìjọra láti mọ́kà sí mọ́dínà tẹ̀júbù bá kọ́bùlà àyàjọ̀mọ́ yẹ̀júbù bá kọ́bùlà gbogbo tó ti lọ pa wọ́sá yẹ̀júbù yóò mọ̀ dàbí pé kò sí mbẹ́. ó ìyẹ́ tó kéré ìyẹ́ rẹ̀ kéré tó tóbi lórí inú orí ní ìtura lọ́dọ̀ ọlọ́run tó ti gbẹ̀yìn lọ kí kí n sọ fún wa. Ìláyé kalẹ̀ ní iná yóò bá ti ló mọ́ oúnjẹ yìí láàrin. Ìlànà ìta bàbá ẹ̀mẹ́lẹ́wà ni àwọn ìlànà يبدل الله سيئاتهم حسنات فكان الله غفورا رحيما ايوا قال لا تدلوا الله روت الا من تاب فامن وعمل وعمل وعمل صالحا تسمر الوداع اللي بقى طاق اولئك الذين يبدل الله سيئاتهم حسنات الله ní àwọn èèyàn nígbẹ́ tí wọ́n tún wá ń bẹ́sẹ̀ ètò ti kọjá ẹ̀ kàkàkà gbé ìjìnwá ní ọ̀pẹ́gbọ́sẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ mẹ́rin ló ti mọ́ ní ọgọ́rùn-ún ẹ̀sọ́ di kú sí lọ́njọ́ náà àà kásọ̀rọ̀ kéèrò lọ ọlọ́run àti parí ayà <laughs> ọlọ́run ni ọ̀kánà lọ́hùn gbọ̀fúrọ̀ rọ̀hìn ẹ̀ mọ̀ bá foríjì tọ́lọ́run ó ní kẹ́nu àforíjì tọ́lọ́run ni kìí sí mọ́ lọ bẹ̀bẹ̀ ìsí mo so gbogbo ilé ìpapàtà àfi dúpẹ́ fọlọ́run fọlọ́run fún amúnubínà á sì nígbà tó tó wáyé alànábì tó ti kú yìí àtútù wá sí ìkan ní ìlẹ́yìn ànábì tí bà mí lẹ́rù náà tó láàrin ọdún kan tó lọ tí a ti lè ṣe nínú orí gbogbo tó dàbí ẹ̀ṣẹ̀ kọ́lọ́mù orúkọ tí ń jẹ́ àkọ́kọ́ sura yìí o màkíyà yìí gẹ́gẹ́ bí alimami zuhri rahimahullah gẹ́gẹ́ bó ń ṣe sọ fi máa nùsíbà ilé yìí wọ́n ní alimami zuhri sọ pé awwalu ma anzalallahu bi makka ìtọ́nà kọ́kọ́ sọ kalẹ̀ láyé oní iqra bismi rabbika alladhi khalaq ìdí kọ́ sọ lẹ́yìn náà ọlọ́run sọ suratul nur النون عفوا نون والقلم وما يسطرون لينا المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا لينا المدثر يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك وطهر والرجز فهجر lẹ́yìn náà sórọ́tù tábàtì yádà orísúrọ̀ ẹlẹ́ka alákọ̀ọ́kọ́ ìkọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nùr ẹlẹ́ẹ̀kẹta muzammi ẹlẹ́ẹ̀kẹrin mudassir ẹlẹ́ẹ̀karùn tábàtì yádà abiyilá ẹlẹ́ẹ̀kẹfà ìdá shamsu kúwìọ̀ kò sáyè mọ́lẹ́ mi ni o màá máa ń sọ bí àwọn àyà yẹn ṣe ń ní ṣe pẹ̀lú ara wọn ẹ lọ wo tí سبح اسم ربك الأعلى إليك جو الليل إذا والليل إذا يغشى إليك اسم هو الفجر إليك والضحى إليك وقلاء ألم نشرح لك الصدر إليك جلاء والعاديات ذبحا إليك تلاء والعكس إليك ملاء إنا أعطيناك الكوثر ẹlẹ́ẹ̀karùndínlógún àrọ̀ àìsàn lẹ́nu ìtàdìbò bìbì túrà táwọn sàájú kọ́kọ́ mọ̀ rí o túrà táwọn kọ́kọ́ mọ̀ nìyẹn o ẹ̀wù ìmọ̀ ni ọgọ́lọ́ ṣe ń tò kalẹ̀ wọ́n yìí sọ bá kọ́ àtàlẹ̀ wọ́n kọ́ rí wọn lórí ìmọ̀ nìyẹn wọ́n kọ́ sọ̀bà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún alkafirun olùyáhìí alkafirun ẹlẹ́ẹ̀kejìdínlógún alfi ẹlẹ́ẹ̀kọkàndínlógún suratul falak ẹlẹ́ẹ̀kẹ́ ogún annas mùsàtílẹ̀ kan pé ìkìláàsì sọ̀kalẹ̀ sáájú náà sọ̀kalẹ̀ sáájú ìkìláàsì then ẹlẹ́ẹ̀kọkànlélógún alìkìláàsì ẹlẹ́ẹ̀kejìlélógún an-najm ẹlẹ́ẹ̀kẹtàlélógún al-abasa suratu abasa wa tawalla ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rìnlélógún inna anzalnahu fi lailatul qadr Súra ilé ta fẹ́ kàyí wọ́n sọ ń kalẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́àgọ́rin the ṣúra sọ́rí ṣúra ẹlẹ́ẹ̀kẹ́ 76 mọ́tàn ìgbà wo lọ́lọ́ sọ sọ́rọ́ sẹ́yìn múlẹ̀ kíkàlẹ̀ lẹ́yìn ìgbà tánà gidi láti ìsirawa mìíràn ni wọ́n ti dọ̀rọ̀ yẹn gbà ẹ̀ẹ́ ní tábà ti ń sọ ìtumọ̀ sọ́rọ́ sẹ́yìn múlẹ̀ ànábì ti ń ṣe tán pé òun fẹ́ lọ sí ìjẹra ọkẹ́ tó ń ṣúra àti náà ni múlẹ̀ kíkọ̀ ó sì wà lára pé múlùkù lọ́nà wá pé orí ṣúra yẹn torí pé ń tánà bí ó padà lọ gbé bá ní Madina múlùkù kẹ̀yà ńláńlá ni bàdà nùbúwà lẹ́yìn ìjára bí ọlọ́run tó àsìkò yẹn lọ́lọ́run sọ sọ́rọ́ tó lùmọ́lì kàrẹ̀ àbárọ̀ kalẹ̀ rí ibi àdè ìwọ̀hùn aláàkó lè ṣe ọkọ̀ ní. àbárọ̀ kalẹ̀ rí ibi àdè ìwọ̀hùn aláàkó lè ṣe ọkọ̀ ní. olùkọ́ àwọn ọmọ sábà ti tásán pa ká ẹ̀mẹjọ lọ́lọ́run dápọ̀ ẹnì kan ọlọ́run sọ aláǹsánú furqan aláǹsánú mulk aláǹsánú mu'minun aláǹsánú so àwà sọ mọ̀ná sábà ń ṣàlá so tó bá dọ̀là abẹ́lọ́n ọlọ́n kò ṣọ́ ẹ̀mí wa bá ṣe bẹ̀rẹ̀ tẹ̀síìrò ọdún ọlọ́njà parí ẹ̀lọ́yọ̀ tọ́lá fẹ́ abẹ́lọ́n kọ́lọ́n Ṣé ẹ gbàgbé o? Ṣé yóò san padà? Ìgbàtọ́ àṣẹ́lẹ̀ ìgbàtọ́ àṣẹ́lẹ̀ ìgbàtọ́ àṣẹ́lẹ̀ kí ni question yóò sọ fún kọmọ jẹ́ orípàánabi ni mọ̀rọ̀ àmì ìfọ̀mọ́ kárọ́ pàdé ìgbẹ̀gbẹ̀ ìgbẹ̀ ọlọ́ọ̀gbọ̀n ní ìgbìmọ̀ mú kárò mẹ́lọ̀ sí ẹ̀ òyẹ fún jẹun lọ́sàn ọlọ́ọ̀gbọ̀n